أو ضد haram ni nǹkan yẹn ọ̀nà ìwọ lágbàárí. kàfúlà. عن المحارب ń darí wá ọ̀nà tí ọ̀dà tó náà wá di títí di na arìnrìnkì ni wọ́n ṣùgbọ́n gbogbo tá a bá rí gbọ́dọ̀ tó ọ̀tọ̀ gẹ́sà rìbìtì náà máa fi ewé rẹ̀ haram náà máa ewu rẹ̀ arìbìtì tó bá dáa ńlá rìbìtì ẹjẹ ọba dáa èyí sáré ẹná máa fi ewu rẹ̀ lọ́dọ̀dọ̀ ẹni owó náà láàpẹ arìsìkì láàpẹ ṣùgbọ́n arìsìkì fẹ́ jẹ́ haram. ẹni tó lówó tówó rẹ̀ jówó ọtí tówó yìí ti pọ̀ kíláàsì arìsìkì fẹ́ jẹ́ haram. yàwó yàwó. تعرف في حلال لا في حرام حرام كنا جاي أو يأوي سلام وما لقاك يا قومي باو ما إنترنت وما بولو وما جولو باو ما سيوداك owó gbájú ẹ̀gbọ́n ha ha hara ṣé halal ni àbí haram owó lówó gbájú ẹ̀ inú wa ń pè ní gbájú ẹ̀. Dèbètè fà. Ọ̀dà. lógúndógójì bíi tẹ́tẹ́ sógúndógójì owó rìbá torí àmọ́ owó rìbá owó lówó rìbá owó lówó rìbá ẹ̀ má tójú rẹ̀ wá tẹ̀lé à ń pè lówó èlé kéèyàn gbà kọjá iye tó yáyàn kéèyàn gbà tayọ iye tó yáyàn tọ amúlùmálà owó wò la owó wo là múlò lọ́la kéèyàn kéèyàn kó nǹkan ní nǹkan má tiẹ̀ àbí kéèyàn ta aláàlú papọ̀ má ọ̀rọ̀ gbogbo eléyìí báyìí arizikì náà làákò ìṣùgbọ́n arizikì haram ẹ̀dá tó bọ̀ wọ́n. ọdẹ àti tó kò ó dá lọ́kùn lọ́wọ́. ṣé àlùjáde lè dá fún ìyàwó? ìjọba lọ́wọ́ fún lọ. dá ọlọ́ba àdúgbò àmọ́ náà kọ́ dá. ó kì í bá tó bọ́ sọ pé ọ̀pọ̀ ní ẹni tó ẹni tó lọ sọ fún owó ọlọ́run ti kọ́ pé yóò lò ó tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò lórí yóò tara rẹ̀

àwọn ẹranko àwọn mẹláìkà hmm? àwọn kìnnì náà nígbà tí èsì kọ ẹ̀rí àwọn ẹja àwọn ẹyẹ àwọn ìrà àwọn kòkòrò ok tọ́lọ̀ náà lọ gbà fún kìnìún pé kọ́ pa búfalò tọ́lọ̀ lọ gbà fún kìnìún láti pa búfalò tọ́lọ̀ náà ẹran ní búfalò kò ló kọ́ yóò bá. ẹ̀mà agbámúrere tọ́lọ̀ náà lọ́gbà fún ẹkùn láti pàdé tọ́lọ̀ lọ́gbà fún ẹkùn láti pa agbámúrere jẹ tọ́ ọlọ́lọ́gbà pàdé láti máa pa ẹ̀yìn jẹ ọlọ́lọ́gbà bá di ẹ láti máa jẹ kolo dárí bìtì ni àbí jẹkújẹ tọ àdá ọlọ́lọ́gbà bẹ́ẹ̀ náà láti máa jẹ adìẹ ṣé ìkà ni àbá àná àánú tó lè jẹ má fi ẹgbẹ ọlọ́ọ̀rí kan ọ̀dà. gbogbo àwọn ẹ̀dá ìdáná ràn wọ́n lọ́wọ́. الله رب العالمين كما تقول àwọn ọ̀gá ìgbèkè látọ̀dọ̀ ọlọ́ kí ló dé ojú ẹ̀yọ́ pààrọ̀ nítorí kí wọ́n máa fi kún mi ní àmọ́dé pàmí ní ọlọ́ gbogbo ìdára tó ń bẹ pẹ̀lú yín ọ̀dọ́ ta ló ti wá ọlọ́ ọ̀rọ̀kọ̀ láàrin. وليس مخلوق بغير رزق ونكو سيدا كذلك ذاتي ولا رزق àrùsẹ̀ kò sí ẹ̀dá kan tó lọ́n dá sí òní àrùsẹ̀. Adé àgbélárù ti fi wá wà wá. Tó ń kálukú àgbélárù ti wà. Ọ̀dọ̀ Allah padà. Nísìnyí, táà ní gàrí kálukú. Táà ní kálukú báyìí. ọwọ́ àrùn gari ẹ̀ ọdún ta gari gàrí ìgbà Na náà ọdún gari ní gàrí kálukú Allah àbí ímeèlì wo ló gbé wá fún àbí ímeèlì wo ló ẹ̀yìnwá ọ̀rọ̀ nìyẹn ọlọ́run nígbà gba àwọn òbí wa ní tó bá yá oníkálukú náà bọ́ lọ́wọ́ ọkú títóbi ọmọ ẹ̀jẹ̀ kéde bọ́mọ gàrí rẹ̀ kálukú náà dàdúró àbí onídàdúró dájú rẹ̀ ní wàá gbé gàrí àbí òye nígbà tí wọn náà ti wá gbé àti gàrí alhamdulilayi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè sọ́kà rí ìwádìí ọ̀dọ́ ìsọ̀kọ́ tí máa ń mìíràn títì kó tó di pọ́ńtẹ́ bàtà tí ọlọ́run á sọ pé òní tọ́ gbogbo ẹ̀dá wá pẹ̀lú àdìsí ìjẹ́ ọ̀dà ọ̀ndàdà tí bàbá kan lè pọ̀ mọ́ rẹ̀ nítorí kọ́mọ yẹn ọmọ bàá kó ṣùgbà tọ́tọ́ ọ̀tọ̀ àgùntàn rí à mọ̀ṣíkè làwọn tọ́tọ́ sí bàbá kan kọ́ pọ̀ ọmọ rẹ̀ nítorí kọ́ ọmọ rẹ̀ ọmọ bàá jẹ́ owó rẹ̀. ṣé à ń jẹ́ owó bàbá wa lóòótọ́ ni àbí tiwa là ń gbà? tiwa là ń gbà ó túmọ̀ sí kò lè kọ́kọ́ bọ́ọ̀lù bàbá rẹ̀ kó kówó. náà ṣọ̀bọ̀ á bàbá ṣé kéde bàbá náà máa máa ń tètè ju kéde bàbá nígbà tí wọn fi wá sí ibi ẹ̀kọ́ sẹkọ tí èsì kan bá wá ní ìdìbò àná náà wọn ò bá wá ní ìdìbò àná ẹ wọn wáyà fún wa ibi kan ni wọn ti fún wa yẹn wọn ti kí ni wọn sàtọ náà wá lọ́jọ́ yá sí ìdìbò àná wọn bá wá náà wọn fẹ́ kí àrùbùkù wa wá sí ọ̀nà tí bàbá bá fi wá sí tẹ́tẹ́ lọ táwọn padà ti tẹ táìlà bọ̀. Nàá tẹ sọ̀rọ̀ ọlọ́run ti kọ́ pé sẹ́ni bàbá fi wá sí kéde tẹ̀sí wa àwọn náà padà fi wá sí á padà fi ra wá sí ìtẹ̀dá wa. Ok ṣé aláìdá làwọn bàbá wa ń àbí yàrá dáadáa? Nàá èèyàn dáadáa ni wọn àbí èèyàn bú tọ kálukú wálé ayé pẹ̀lú àdìgì jẹ kálukú wálé ayé pẹ̀lú hmm. torí kẹfẹ ẹ mẹ́rin káwọn ọmọ mi wọn padà ní ju bàbá wọn ọmọ mi wọn padà ní ju mọ́mí rẹ lọ hmm. gbogbo ẹ̀dá pẹ̀lú gbogbo ẹ̀dá pẹ̀lú lẹ́yìn pé ọ̀pọ̀lọ́ bí máa bẹ́ ọwọ́ àgbẹ̀ láti kiri àárín àbíbẹ̀ kọ́ òkè ìjàpá ńkọ́ tí máa rìn yọ̀ǹkẹ́yọ̀ǹkẹ́ sẹ́nìkan lè gba tiẹ̀ mọ́ lọ́wọ́ ó ti ẹ̀yìn lọ sẹ́nìkan lè gba àárín tí wọ́n lè gbà ẹ̀ ní ìsinsìnyí ẹnìkan lè fi tánà tó lè ti sáná rẹ̀ wọn ò lè gba sunday kan tó káàkiri délé lọ wọn lè gba a ah, ah, ẹgbẹ́ ibrahim ṣé wọ́n lè gba àbí wọ́n lè gba wọn ò ní tí ẹni náà tí wọ́n gba sunday tó tó káàkiri délé ọlọ́ wọn ò ní tí lẹ́yìn kan lè gba sọ̀kò tó di rẹ̀ tó gbé yẹ̀rì. òkè ẹni kẹ́ni gba kádàrà rẹ̀ ọdún sáríkìkì rẹ̀ àbùsàlá bọ́lù bọ́lù wọ́n bò títí tó máa gbà kò wọn bí ẹni náà dá fáwọlẹ́lá ẹni kẹ́ni ló ń dábàá rẹ̀ ó fẹ́ mi bá dán bá dán tí mo wé o ara nínú ìgbàgbọ́ Yorùbá ara ara alárọ̀ ní àbíkẹ́ rẹ̀ ọlọ́run àtọ̀run ló ti jábọ́ pa. Dégún bá wa sọ òkú òfé yára títí rẹ̀ yóò dé yẹn. Bóyá ló tètè yẹn. Ẹ ra mọ́tẹ́ sìgá. Ìjẹ́ máa tẹ sìgá yóò fi abẹ́ oníke. Ẹ bá kú ohun ẹgbẹ́ mi jẹ́jẹ́ o. Àárọ̀ ọ̀run ti máa dé. Àárọ̀ ọ̀run ti máa dé torí de lè kálukú pẹ̀lú ó kì í pé ọ̀nà tó wà tábìlì mo bá sì kẹ́ nìkan ti pọ̀ tó kò sí àjà àjà ẹ̀sọ́ fún anáwó anáwó lálẹ́ gbà má bá sì kẹ́ nìkan ti pọ̀ tó ìyẹn lẹ́nu gbọ́rọ̀ tó kò sí ẹni pọ̀ tó lè má bá sì kẹ́ nìkan ti pọ̀ tó. قلتي نجري كل جرد قامن الله رب العالمين قالوا في ما جرد إبا مالك من القرآن والسنة توفي نواب الله وحده الذي يعلم الغيب في السماوات والأرض قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله كلمه وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو كلمة عالم الغيب والشهادة كلمة إن الله عنده علم الغيب علم الساعة وينزل الغيب ويعلم وما ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت من السنة ẹ̀rí láti nu súnà tó fi hàn pé معك الله ẹ̀yà ẹ̀yà wọn adé ti wá ẹ̀rí nǹkan mọ́ àwọn àlùmọ́ ẹ̀rí láti lọ sọ́nà tó fi hàn pé nìkan ọ̀ma ń tọ́pa mọ́ àyàfi ọ̀wọ́. Nah, doa al-istikhar, boleh doa إنك تعلم ولا أعلم وصدقك أها هذه هذا عن الساعة الغيب الغيب عموما تعالي لكن السنة فنك الله من تقى ما في الله سلام وافي تعالي تقى فنك من تقى ما في الله ẹ̀rẹ́ rí nǹkan mi. mẹ́rin wa náà àwọn àti ti pọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi. وأنت هو هكذا وأنت علام الغيوب وداد إلى استخارة وهكذا أنا ما أعتقد كذا كريت صواب هذا هذا أتم ميوان نعم ẹnu wa nù àgbàwò lẹ́nu ọ̀. àwọn ọ̀sọ̀rọ̀ pé ọlọ́run sọ̀rọ̀ ní ìjọba mi. ọwọ́ hmm. nígbà tó ń parọ́ máa ń ṣàkóso.

wọ́n bẹ̀rẹ̀ sí ni wà wọ́n bẹ̀rẹ̀ sí ni wà láti òru títí ìlẹ́sìn náà àlùfáàjà rẹ̀ ti yọ. adìdí adìdí àtúntò láti tó kátà mọ́ lọ. bí dìde síra fún mi àìsàn dìde báyìí fi hàn ọ̀rùn tán wá wọn bá tó. àtúntò ló sùn lè. ó kè sí ilé tí gbogbo ìjọ náà bá mọ ọ̀tọ̀ pa mí kí ni lẹ́nu. wọ́n ti dira fún ìjà rẹ̀ sáwọn wa. bí wọ́n sọ bẹ́ẹ̀ àti wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ mú ẹ̀rí kọ̀ọ̀kan wá nípa báwọn anábì tó síwájú náà máa tọ́pa. Sọ̀rọ̀ lọ́sọ̀dọ̀ sọ́dọ̀ yẹn kí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anábì Musa àti sọ́dọ̀ àmì ní lórí pé anábì Musa ọ̀mọ̀ tọ́pa náà ní fi ń takò náà ẹ̀rí mi. gbà pé àwọn èèyàn anábì yóò sọ fàárẹ ìṣẹ̀lẹ̀ tí wọn sọ sínú kànga àná tí wọn tẹ́lẹ̀. ẹni tó bá mọ̀ tó wọ́n sùn sí kànga èso ọmọ kínkínní lò kápé bàbá rẹ̀ yàgò ọmọ ìgbé tán bá mú lọ wọ́n sọ ọ̀nà kànga ni wọ́n fẹ́ pa ni yóò filẹ̀. sọ́nà Suleiman nù àbáwọn àlùjá aláwọn ànábì àwọn àlùjá nínú ọ̀nà. tọ́ba ti dé tọ́ba ti mọ̀ pé kò ní tẹ́tẹ́ tó ọlọ́mọdé òtẹ́ ní tó ní. yóò fà kó bá láyè. òní jẹ sá ẹnẹbi mi nuh aleyhi salam kila tẹlẹ tó ẹnabini min ahali tọ tó bá mọ̀ fi ọmọ ẹ̀ka ọ̀kan nínú àwọn ará ilé òfin yóò béèrè ìnáwó lẹ́sà min ahali ẹnáwó amalon ọ̀yọ́ bàrẹ̀ ọmọ tó pa fún mi. bákan náà anabi Yunus alayhi salam kí ló ṣẹlẹ̀ tó òun ló ṣèlérí ìyá pé ìyá wa gbà yín gbàgbà Yunus sọ wá mọ̀ káwọn èèyàn ti kú bá ọlọ́run ti forí sí wọn Yunus wá débẹ̀ ó wá gba tí wọ́n sọ pé kẹ́yìn tá a ti tó wá sí ọkàn rẹ̀ wá gbà sí wá lọ lọ́pọ̀ bínú sí ọ̀lọ́ lọ́nà tó ní kẹjọ lọ. Thank you. Ah, àtọ́ ń bá sọ bẹ́ẹ̀ tó ń bá sọ bẹ́ẹ̀ àdékùn náà máa ń tọ́ sọ̀rọ̀ eléyìí ọ̀tọ́ka tí kò máa ń tọ́pa mọ́ ìwúlọ́ ṣẹlẹ̀ sáà fi ìjà dàbí mọ̀ pé òun náà máa ń tọ́pa mọ́ ọmọ pé náà kọ̀ọ̀mọ̀ fáwọn èèyàn ti pòun ní ọlọ́run lẹ́yìn ìgbà tí ò sí máa. eléyìí ni ibi tí anabi yìí ta tí o ti máa ń tọpa mọ náà. títà náà ti máa mọ̀ pé wọ́n kẹ̀yìn òun ọ̀kan kò bá ti fi sórí orí bẹ́ẹ̀ kọmọ pé àwọn kan ń bọ òní kọmọ pé àwọn kan ń bọ òní kó tó di pé ẹyẹ hódòhódò ọwọ́ aṣọ kan ẹyẹ hódòhódò náà ń gbà torí kó mọ ti sùlẹmánù sí mà ẹyẹ sọ with all confidence wípé وجئتك وجئتك من سبأ بنبأ يقين مثل من صام أي يرد ìsọ̀gbà tó rà lọ́dún sẹ́yìn ó ti máa ń dọ́rùn ó ti bá ọmọ mi ìròyìn kan àtọ̀ dájú láti ìlú sábà. sọ̀rọ̀ yìí túmọ̀ sí pé ànábì Sulaiman àrẹ ìṣẹ̀lẹ̀ kọ́mẹ́ńtọ́pamọ́ ànábì ọlọ́run kò sí nínú wọn. sẹ́nì kan wá ń bẹ láyé ní títí lè má rí ìdíje ọ̀dà ńgbà tó ń fi mọ́ wọn á gbé lọ síbi kan lé babaláwo ni wọ́n fẹ́ wo tẹ́rọ ni àbí tẹ́rọ tẹ́rọ gbó babaláwo wọ́n fi mọ̀ àwùjọ ìlà ní wàá gbọ́n jẹ ẹ̀rí lóòótọ́ náà ni ọ̀wá ní kọ́ lọ kọ́ kúrú kókè lórí bí kókè pé ju ọ̀pẹ̀lẹ̀ tí ọmọ gbé bá lọ. torí ti eléyìí ọlọ́run bá lè kọ́lọ́ máa nìjọ pamọ́ o nínú tó ti pamọ́ láti ké kálukú o ọlọ́run bá lọ́ máa tó nǹkan fún kálukú. ẹ̀yọ́ kan máa tàdó àdáadáa rẹ̀ ọ̀gbẹ́nà àtinà tẹ̀síníà àtẹnà wọ́n fi àkúrọ̀tì àtẹnà tẹ̀wọ́ ọ̀nà tí ẹ̀ máa lálàá pé owó òun ti pọ̀ débi pé gbogbo akẹ́kọ̀ọ́ gbà kọ́ kí ni ẹ̀sìn èèyàn ṣàdúrà ìkọlọ̀ ọ̀bà kókò ní àrùbìkì alálùbáràkà kọjá kí n tó ń lálàá kọtẹ àmọ́ kọ́ wá sí ní àrùbìkì alálùbáràkà sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ fún un ìgbà ní àìmọye aláṣùmọ́ tọ́jọ́ dàrú ẹni tí ẹ̀tọ́ bá nífẹ̀ẹ́ jù tó sì mọ̀ fáwọn tí náà fẹ́ràn lọ́sọ̀ fún ọ àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ti lù ọ́ pọ́npọ́n tó ga kórópó yẹ nítorí pé àwọn èèyàn ní fi ọgọ́rọ̀ ọ̀dà tí yẹn bá ń lálàá pé àti jẹ́ àti mú ó dogun fóònù nù gbèsè ayé o kí lóye o ẹ̀wọ̀n kan ní sọfẹ́ nìkan àbí tí wọ́n bá ti títà ìṣúra yẹn ó tún fákòtì àwọn òbí lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ kọ́ọ̀tù ní tó tó tó ó ti sàdúrà bọ́lọ̀ mẹ́jọ sọ ọ́ sàdí ọlọ́ bọ́lọ̀ mẹ́jọ sọ tọ́ àkọ́kọ́ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ sọ nìkan sáà tó ọba ti sọ fẹ́ẹ́ lọ kankan kò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà ìwọ ló pe aburú wa fúnra rẹ̀ nàám ọba jẹ ti dáadáa ọsọ ọba ti sọ lẹ́yìn tó sàdó àyọ ṣẹlẹ̀ náà lẹ́yìn ìjẹba ẹnìkan ó rí nínú àlá mọ́tò gbẹmí ọ gbọ́dọ̀ sọ fẹ́ẹ́ nìkan tọ́ba ti lè tọ́mọ̀tò ọgbà náà lọ́rọ̀ pé yọ tẹ́bá ti lálàtẹ̀ ra àbúrò ẹ̀ ní pékinni ẹ̀yìn sọ ètò tí yorùbá tọ́mọ̀ sára jọ ike lálàtọ̀ pẹ̀tẹ̀ gbòòrọ̀ kíní rọ tọ́ba ti gbé ẹnu lọ tọ́ba ti rí sọ́dá tọ́ba ti rí gbé lọ pé kò ti kọ́ bọ ọrọ̀ yóò tẹ̀lẹ̀ náà ni mọ́tò bá lálàtọ̀ da ẹni tó tún gbé lọ bá tó kọ́ bọ ọrọ̀ yóò tẹ̀lẹ̀ sí omi ìtẹ̀síntò náà nífẹ̀ẹ́ lẹ́yìn náà kẹ́kẹ́ yẹn lè rọrùn ẹ̀lì rọ́ọ̀là ìbá sọ̀mọ́ ní báyà báyà bí ẹni tó lò lálà tó ní tó gbogbo ẹ̀ atarodo lò ká tọ́kùnmá lọ ẹ̀yìn rọ́ọ̀là rọ́ọ̀là bá wọ́n ní kọ́ máa ti jágbẹ̀ wọ́n ní ati ajọ́ máa tà àbí ilé ayé rẹ̀ yóò gbóná yóò máa ta bí ata gbogbo nǹkan náà ní túmọ̀ rẹ̀ àbọ̀bí ò ní wọ́n nínú ìtakùn rẹ̀ mo rò pé tó ṣé máa ń túmọ̀ rẹ̀ jẹ́ túmọ̀ rẹ̀ jẹ́ túmọ̀ rẹ̀ jẹ́ ìgbà yẹn ó rire láyé yìí yorùbá lọ ó rire lọ ọgbà átàrí àmì kọ́tìmù àmì ìṣòro nù ètò àtọ́fẹ́ ìpàdé wa ìṣòro dé olùdókòwò àgbàgbọ̀ dún ó ń torí ìyá kan bọ́nú omi yìí torí ẹsẹ̀ ń dédé síbi. lẹ́yìn náà tọ́ba rí dáadáa tí wọ́n sọ pé kọ́ sọ́fẹ́ nìkan ni lálàyé wẹ́wẹ́ lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ rárá o wọ́n sọ pé mo ná làárí dáadáa kan tó mo ní kí n sọ fún yín kọ́nà ìjọ sẹ́yìn mo rò pé yé eré dáa mo ní kí mo tó ara bàálù nígbà mo ara bàálù yẹn dáa wọ́n á fún mi létí wọ́n á fún mi létí ṣùgbọ́n títí tí màá dé mo bá tó lọ́kọ̀ sí omi mo bá bá pèsè ewu ọ̀rẹ́ kó o tó wí ewu tó ti kó o ti kó bọ̀ sí fún ọ yóò wọ̀ ọ́ bí wọ́n á ní káwọn ọmọ ti láyé sí ṣùgbọ́n rárá ló tó lọ́kọ̀ sí omi ó láti kó o ní láti máa sọ bí kí ẹ ìjọba kálukú wá pẹ̀lú àwọn olùkèrè ẹni ọ ẹnìkan ẹ̀hẹ́n dábàá akékin tó máa tutù máa parí tó máa lé àwọn èèyàn tó lọ kálukú pẹ̀lú àrùlẹ̀kẹ̀ rẹ̀. wọ́n mẹ́ ní ọmọ tó dẹ́kẹ́ lẹ́sẹ̀rì ẹ̀mẹ́nà lọ́sẹ̀rì ọ̀rọ̀ èrìgì fẹ́fẹ́ kọ̀ọ̀bọ̀ ìwọ̀n padà. gbogbo ẹni tẹ́ bá rí láyé ẹgbẹ́ arúgbìkì díẹ̀ lọ́nà ọba fún láyé gbogbo ẹni tẹ́ bá rí tó kù pẹ̀lú àrùbùkí díẹ̀ tọ́lọ̀ abẹ́nitẹ́ ẹ bá rí tó kú pẹ̀lú àrùbùkí tọ́pọ̀ tọ́lọ̀ akọ́lẹ̀ ìdájọ́ tọ́lọ̀ ti dá tẹ̀sọ̀ yìí padà tẹ bá fi gbogbo ọjọ́ ayé ní tẹ̀sí tẹ̀sí tẹ̀sí tẹ̀sí wo jáwó jáwó gbàgbé títí ìgbà tẹ kú náà lẹ bá ti tẹ ṣùgbọ́n àrùbùkí tẹ ẹ ìdájọ́ tó náà ti dájọ́ òsè yí padà ní. ó yá sí yorùbá lẹ́nu púpọ̀ tí wọ́n pa kádàrá ńlá rẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ lè pa kádàrá rẹ̀ arìbìsí kálukú yẹn akọ́lẹ̀ bẹ lórí ẹ̀ ẹnì kan lè tẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ò tẹ̀lé mú àlékún bá ẹni tó wá kú sáré bìkì tiẹ̀ pọ̀ kí ẹ máa ṣe mí màá kìí máa jẹ ọpọ́n tó nù gbogbo àkọọ́lẹ̀ ọlọ́run àtẹjọ́tọ́ lọ sí dáàbì òkèèkè pàtó eré láti máa bẹ lọ tọ́lọ̀ ń fi àwọn ẹjọ́ tó ti dá lórí wa tó ṣe wọ́n ní òòrè fún wa aburú ó kéré àbọ̀kọ̀ ní tọ́lọ̀ mẹ́jọ sínú tọ́lọ̀ tó kọ́lẹ̀ ṣùgbọ́n o ọ̀gbọ́n táwọn akọ ọgbọ́n rẹ ló dá lórí kiri ọkọ̀ agbọ kóló má rìbìtì rẹ jẹ àkọọlẹ kálukú ní bá yí ká àkọọlẹ kálukú ní bá yí. ولم يفر من رزقه ولا الأجل شيء إن قول الضوء من أرضك تلم لا قمر يبقى نعم إن روح القدس نفث في روعي أنه لن تموت نفس حتى تستقبل رزقها فاتقوا الله وأجملوا في الطلب dájú àmì mímá màláìkà tìbírì ọsọ sí mi nínú ẹ̀mí mi الله ike ẹni kan ò ní kú láyé ṣáájú kọ́nà wọn tó fi àrùbùkì rẹ̀ èèyàn ní kú kárùbùkì rẹ̀ tó gbé òní di làlà kókó bẹ̀ òní di mọ̀lẹ́kọ̀ mọ̀lẹ́bẹ́ ẹnì kan ò ní kú kárùbùkì rẹ̀ tó gbé títí àkùtù gbogbo wa jẹ́ kù láyé à ń retí kárùbùkì wọ́n gbé níjọ́ tó bá ti pé báyìí kálukú lọ wọlé ẹ̀jẹ̀ ọjọ́ ayé tọ́lọ́ ti kọ̀ fún kálukú kò ní dínkù kò sì ní bọ́sọ̀nù táwọn akóòkù lọ́jọ́ àìpé yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ ọjọ́ òní ọjọ́ òbí ìpè òní kù gbogbo ẹni abájú tó kú ńkọ́ ọjọ́ tiẹ̀ ló ti pé ayé sì gbọ́jọ́ lọ́jọ́ lọ bí ẹ ìsọkúsọ àwọn ìsọkúsọ ẹnìkan ò sí tí ọgbọdọ ọlọjọ lọ tí gbọ lọlọjọ gbọdọ tè ebi wa jẹ kọgbọ tí wọn lọ́wọ́ tó ń gbé lọ kálukú ọjọ́ kú rẹ ní ọgbẹ kẹni ní ọkù ẹnìkan ò lè dín ọjọ́ ayé rẹ kí ẹgbẹ́ òtún lè mú àdínkù bá arìbìkì rẹ àwọn èèyàn méjì wọn ní gbólọ wà tó eléyìí náwó nǹkan ìjà ó fi ta ẹnìkejì ẹnì kejì náà fi tiẹ̀ sa ẹgbẹ̀rẹ̀ ẹnìkan nínú wọn bá kú wọn á ní hàn tí ìwà ti lágbájá tó wá pa olóhùn kú ní ìfẹ́ àwọjọ kálukú náà ni ọlọ́run ti kọ́ pé yóò kú ọjọ́ tí ó sì kú lẹ́jọ́ ọ̀nà tí gbà fún un fún wọn jà torí di eléyìí kódà bẹ́ẹ̀ lajà tẹ́ni wọn mẹ́jà. à ibi tẹ̀ ń ti ńlá jà kọ́wọ́ lọ́sà kọ́wọ́ lọ́sà bẹ́ẹ̀ni kejì tọ́wọ́ lọ́sà ti fún bàbá yìí ọlọ́lọ́ ti kọ́ fún yóò ti lọ yóò wò sùn. torí ẹ ọjà ayé ẹni kì í dínkù ẹyẹ ẹyẹ pẹ́ẹ́nìkan ló dín ẹyẹ pẹ́ẹ́nìkan أهل الضلال والخطل أنت تستنى أنت قصة أنت أنا جبرا أنت تستنى أو أنت قصة رابو وأجبرا ولا ما تلي بيجا تاخذ بسرعة قولي أنا لا أغني táwọn máa ń lọ pé nìkan máa yí kádàrá padà ẹnìkan lè gbowó rẹ ẹnìkan lè fi ọjọ́ ayé rẹ kò sí ẹni náà tó wọn làwọn bá ti ìsọkó pé kódà ó ní òògùn tó yẹ pé lọ́dọ̀ rẹ̀ àìsí ìpérí rẹ̀ lóòkú kódà kó pérí rẹ̀ gbàgbà wọn kú rẹ̀ pé òun náà wọ́n padà jáwọ́ di òkú torí tí ọjọ́ ayé yẹn bá dìde lágbárí ọlọ́mọba sọ pé tí ó kù jẹ sẹ́fù ẹ̀rí kí kò ní lọ kò ní lọ kàkà tí gbogbo ọ̀nà jẹ́ gbà kó mu kú ìlà rẹ̀ ní ọ̀yà ti dàbí torí ẹ̀ ẹnìkan ò ní kú o ṣáájú kọjá èrè tó pé ẹ̀fọ́ àwọn ẹni ìsìnámẹ̀ pẹ̀lú rọ́ọ̀kù tó ọmọ afẹnu wọn wà bákan náà ẹni tí ó jẹ́ pé ìsọkúsọ ló máa wí ẹ̀pà wọn sí ẹ̀fẹ̀ rírì wọn dáláì ẹ̀fẹ̀ fífi wọn gbígbọ́ wọn ẹ̀fẹ̀ dáláì tó nínú ìgbàgbọ́ àwọn àlùsùn lùsọ̀rọ̀ máa ẹni bọ́lá wọn bá ló láàbì oní máa ń ṣe àṣìkì tẹni tó bá wù àkọọ́lẹ̀ rẹ̀ ti síwájú ní bá ti sọ pé. yóò ti ẹ̀dá yóò ti ẹ̀dá náà nítorí wọn bá sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lórí ọgọ́dọ̀ rí bẹ́ẹ̀ náà àwọn ẹni tó lówó nínú àwọn èèyàn tàdédé lówó látàrí kí wọ́n àwọn ẹni tó lọ́lọ́ tàdédé lọ́lá látàrí kí wọ́n Allah ló ti gbẹ́lé wọn lórí ńlá sọ bàbá ńlá àti aláìyá òkùnkàn òbí ó lè mú sẹ́mi ìlú òkùnkàn bíi ẹgbẹ́ náà kọlọ àkọọ́lẹ̀ ọ̀wọ́ ló ti tẹ̀. ó yaní lẹ́nu fọ́mi ìyàn fọ́mà dájú sáká kọ́lọ̀ ọba ló ti arí tìtì kọ̀ ọlọ́run ló mọ ọmọ abẹ láyé dọ́jú òun lọ́wọ́ kọ́ tó fi òsínlẹ̀ sí òbí pọ̀ jẹ́ kí nǹkan mi jẹ́ ọ̀já náà kẹta ní ndúgbọ́n lẹ́yìn àwòrán. ọlọ́run ẹlẹ́dàá wa kọ́kọ́ àmọ́ ẹ̀sìn ọlọ́run ẹlẹ́dàá wa fún lórí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa èyí tá a rí àti èyí tá a dámà nílẹ̀ سبحانك اللهم ẹ̀ أشهد sọ لا إله إلا أنت أستغفرك ẹ̀ إليك أنت وأنا عليكم السلام lókè wà ló máa ń fi ṣe haram ilé ìtọ́jú tó tuwọ́ tó tuwọ́ jọ ń ṣe láti ojú ayé òní náà lẹ́sìn máa ń ta kó wọ́n pa tẹ́lẹ̀ bàbá yẹn ìyá yẹn wá kú owó yẹn máa jẹ́ halal bẹ́ẹ̀.

yóò. ọ̀ọ́lù kádàrà náà ni gba náà. àbẹ́yẹn ọmọ àrò pé bọ́lá ń bá pé aláyé ló mẹ́jẹ kálá aláyé náà. kò sí náà ní gbà pé bọ́lá ń bá amálábẹ́ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ wọn wọn pé tí ń bí nǹkan tí a láti ẹ̀ ti fi ṣọ́ọ̀kù rẹ lẹ̀kọ́ ní jìnnà sílẹ̀ àmọ́ afàdúrà àmọ́ àtẹ̀tì lọ náà. èèyàn eze sọ ọ atẹ́gùn ní ọ ní ẹni ti sọ náà sáré ti sọ. ọmọ ẹgbẹ́ àgbàgbọ́rò tí wọ́n lè fẹ́ra wọn lè sọ bẹ́ẹ̀ láǹdà wọn sí ní ẹni tó ara wọn níwọ̀ pa wọn. àbíkà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àbíkẹ́ wà tó fi hàn pé. ètò dáa jù ní kíkẹ́ni tó ń fẹ́ àìkọ́ lọ jìnnà jìnnà torí káwọn ọmọ wọn lè bá lágbára torí tó máa ti súnmọ́ra wọn àwọn ọmọ lè má lágbára náà. Àwọn kò lè lálàáfíà tẹ bá yọ ọwọ́ ẹlẹ́rìí kò mẹ́. Ẹgbẹ́rún tó náà wà lágbára ìrẹ́ lọ́dọ̀ ẹ̀ máa máa lè ó sọ pé kí ẹlẹ́rìí méjì ọ̀gá sílẹ̀ kò sí wàhálà mi lópin ìgbà tó bá ṣe é pé wọ́n padà tó kéde tí gbogbo èèyàn gbọ́ nípa pé lágbájá ti fẹ́ tàmì ìdòwò torí dáfẹ́ sọ́ra fún náà ni ká má máa fẹ̀sùn kan aláìsẹ̀ wípé ìdìnnà làwọn náà nà.

Enter the graveyard. Enter the graveyard. Okay. So you are going to perform the prayer inside that room. Inside the room. It is unlawful Islamically to have a praying area, praying area inside the graveyard for the tradition of the Prophet that said uh, uh, that prohibited us from performing any solar in the graveyard. In the graveyard, it is not permitted, it is not acceptable for a Muslim to perform any solar inside the graveyard. And that is why anywhere you go in this world, you will see that the Muslims abstain building masjid inside the graveyard. The only salat that is permissible that you can do and observe inside the graveyard is this salat janazah special. It is not bad in Sharia for you to observe salat janazah inside the graveyard. It is not bad. And that is the understanding of the Sahaba that so that's janaza is, exempted. When Aisha radiallahu anha passed away, her corpse was brought to Al-Baqiyah. And it was at Al-Baqiyah that Abu Huraira leaded others in Salat al-Janaza on Aisha radiallahu anha inside the graveyard of Al-Baqiyah. And in other traditions of the Prophet ﷺ, it is clearly mentioned that the Prophet ﷺ observed Salat al-Janaza on one of the companions that was buried without notifying the Prophet ﷺ about the death. He asked them, when was this one buried? They told him it was yesterday night. But why don't you tell me when it passed away. This uh, is the reason one we are afraid of waking you up in the midnight. So he asked them to form some roles where he leaded them in Salat al on the corpse in his grave, inside the graveyard of Al-Baqiyah. So therefore performing Salat al on a corpse inside the graveyard is not is not something unlawful. I'm telling you, but it is lawful. You can do it. No problem. Who are going to build the home there? What do they use the home for? You should not do that. You can bring him out. We will out to perform the salat with the Now. Thank you. yẹn fáwọn tó wà nígbàlẹ̀ wọn dáhùn ilé ìlú ọlọ́kùnrin làhàlù tí òkú bá dúdú ó sì fa ọmọ sílẹ̀ tí àwọn ìyàwó fún ọ̀túnmọ́ lọ́kàn méjì mẹ́ta mẹ́rin ọba àjẹyàwó kan náà tó kù bá ti kú àgbọ́dọ̀ sí ní kí ọgbọ́n rẹ̀ palẹ̀ nítorí nígbà tí ẹni tó lo owó jẹ láyé lówó jẹ kéèyàn ní kíá tí bàbá tó lówó ń bá ti kú owó ọ̀jẹ̀ kéèyàn kan náà ó ti di gbogbo gbogbo ẹ̀mí ní ẹlẹ́sẹ̀ láti lè gbọ́ bẹ́ẹ̀ bá wá tètè fún ìyẹn jẹ́ máa ń náà bọ̀dá kan ẹni jẹ́ kàn náà mọ̀ dàgbà ní owó mi ó lè sọ fún yín kó wọn máa ṣe bí bàbá fún yín owó oúnjẹ ní gáàsì máa fún yín wọn náà máa fún yín oúnjẹ láàárọ̀ láàárọ̀ ìwọ́n jẹ gbogbo dúkìá náà ìgbà míì àwọn ọmọ yóò kò lè kéré táwọn ọmọ tó dàgbà kí wọ́n fẹ́ jẹ ayé táwọn ọmọ ọmọ tiwọn ẹ̀yin tẹ́ bá dàgbà fẹ́ mọ̀ sílẹ̀ ní jẹ́ kí ẹ̀jọ́ fẹ́ tó bá ń ṣẹlẹ̀ bí ìbéèrè tẹ̀sẹ̀ ní ìsìn pé àwọn tí wọ́n jọ ọmọ ìyàwó kan wọn àti tòsí àwọn ọmọ ìyàwó kan wọn àti tòsí bíi tí bàbá wọn ní dúkìá sí àwọn ń pariwo fún dáhùn fún dúkìá àwọn bọ̀dá wọn tí ò sí nílé tí ò sí nítòsí àwọn ọ̀dà wọn àwọn ọ̀dà mú wọn ò sí ẹ̀kọ́ bí ara sí nígbà tó yẹ kó wọn ṣe ni kó ń pàkíyèsí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn yẹn wọ́n wà nìkan gbé àwọn ìgbésẹ̀ nínú ìgbésẹ̀ wọn náà ní kí wọ́n sọ fún wọn pé lẹ́yìn ọ̀sẹ̀ pé dúkìá bàbá yẹn jẹ tuntun wọn ẹ lọ wíwá ẹ wàá wíwá ẹ kó kọ gbogbo yín síbẹ̀ tó kọ àwọn ìyá yín ẹ ti kó kọ àwọn yín tí ọ̀fẹ́ fún ọkùnrin àtàwọn àti yín níwájú mo fara mọ́kún sógun bàbá mi nílànà sẹ̀ríà èyí tẹ bá rí ra yín tọ́ka yín lójú pẹ̀lú ẹ̀fọ́ fún ẹ̀ káìn kálukọ́ káìn kálukọ́ káìn tẹ́wá rí tó pè é ẹ wá da dáhùn olùmọ̀ nípa ẹ̀ ẹ fún àwọn olùmọ̀ yẹn ní nọ́mbà àwọn bọ̀dá yín tó ti káìn lágbájá ìwé kan wà bọ̀ ọ́ káìn wọ́n fẹ́ pín dúkìá bàbá yín nílànà sẹ̀ríà tó àtàwọn àtàwọn olùmọ̀nìkà ẹ̀sìn wọn pè ọ́ ní wọn bá ti kọ́ bọ̀ ẹ̀yẹn pé kú wọn bá ti pé kú ó lè mọ́ wọn gbà fúnra kọ́rẹ́ ní tó àbàgà jẹ torí kìí jẹ́ tọ́mọ tí bàbá ọmọ làálà kẹ́ ẹ má fààyè yẹn jẹ sílẹ̀ náà. Thank tí wọ́n nà ní àwọn onífẹ́ dáwó lẹ̀ ẹni tó ṣẹlẹ̀ ńlẹ̀ ẹni pé má tó jẹ́ kí bàbá bàbá ló ní tí bàbá tí sì ń mójútó nínú àwọn ọmọ rẹ̀ ti kú àwọn ọmọ bàbá tí ó ṣẹ́kù láyé táwọn mójútó tí bàbá wọn mójútó ìwọ̀nba ní gbọmọgbọmọ tí wọ́n mọ̀ nítorí káwọn ọmọ tẹ́lẹ̀ tí bàbá tiwọn lónìí àwọn náà ti wà láyé nǹkan táwọn kan máa sọ ni pé ìbájú ká fún àríwísí bàbá bàbá wa yìí nítorí pé à ń jà wá a fẹ́ gba ìtọ́ bàbá tiwa tó nítorí kì í jẹ́ tọmọ tí bàbá kọ́ máa là á fẹ́ gbẹ̀tọ̀ bàbá tiwa tó dà téèyàn bá tiẹ̀ ń lọ sí máa ń bọ̀ yọ ọmọ tó ń lọ tó ń bọ̀ lé lórí ó fi ìwà tó bá jẹ́ pé mùsùlùmí làwọn náà kí ló fẹ́ náà láti gbà pé ká pin ní lànà ìsìlá tó bá ti pin lànà ìsìlá ń tó bá tó kọ́ máa wọ́n ti ẹ̀rọ tó fi sọ ọ̀nà kọ̀ọ̀kan yẹn ọjọ́ ìwà wọ́n ní kí ló dé láàbí máa fi pẹ̀fíìmù tó kù lára torókù kan ó kú lónìí tọ́lá àwọn ọkọ̀ orí láti máa pé àwọn ọ̀wẹ̀ sáńbí. ibi na wọn ti tètè bá ti jànáza sílá àmọ́ gbàgbà ń gbókùn yẹn bọ̀ gbókùn yẹn á ń fi yẹ lọ́fíńdà pọ̀ lára bàbá yìí oníbèrè wa ni kí ló dé lọ́fíńdà sí òkú mùsùlùmí lára bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ bá kọ́ wa ẹni dáná yóò gbà fi lọ́fíńdà sí tó kú sínú ń wọn lọ bí tẹsí lọ sí hajj àbí tẹsí sí rọmọrọ irú àwọn wọ̀nyẹn ṣẹlí àgbà ike wọn ò ní fi lọ́fíńdà tó ńlá yàtọ̀ sẹlẹ ìgbogbo òkú mi ìjọba fún wọn fi lọ́fíńdà tó ńlá lọ́fíńdà wọ àwọn lọ́fíńdà wà tó máa ń fi tó lára wọn náà ní lọ́fíńdà tó o bá ti ní gáàdì nínú kìí ṣe lọ́fíńdà tó lè kéke fóòfóòfóò náà ẹsẹ̀ lọ́kẹ́lá tó ti pé omi rẹ̀ ń rí ìdílà kẹ kí nǹkan bọ̀ ọ́nú kẹ fi máa tọ̀ àbí kẹ dálu ọwọ́ àbí kẹ dálu tẹ fẹ́ lò tòbí àwọn máa ń lo omi lọ́kẹ́lá báyìí wọ́n àwọn lọ́kẹ́lá báyìí wọ́n fi sókù lára àwọn oríkèé tá a máa fi kalẹ̀ fún ọ̀lọ́ wọ́n fi sí iwájú imú àwọn àtẹ́lẹwọ́ méjèèjì orúnkún méjèèjì orí ọmọ àkàtà méjèèjì àti gbogbo ibi tó fẹ́ pàlàpàlà àti kọ̀rọ̀ lára òkú abíyá rẹ̀ àrùn tán rẹ̀ tó ibi tí gbẹ̀ngbà jáde lásán ẹ̀yìn rẹ̀ wọ́n á fi síbi abíyá rẹ̀ wọ́n fi sí gbogbo ibi tó bá jẹ́ kọ̀rọ̀ wọ́n fi sí tó tó máa fi sí wọ́n tún lè dá sábà rẹ̀ wọ́n fi sí lára ọjọ́ ìṣẹ́yìn. ìrọ̀jẹ́ mọ́lú lọ́sùn tàbí máa ń tọ́mọ bí tó kù la kí ni ẹnu kọ lọ. Hmm? ẹ̀mí kù bá wọn lẹ̀. àwọn lọ́kítà kan àtọ́ kọ́mọ̀ ní ní tó sùn dáa àbí àbí dáńgóòmà dáńgóòmà tàwọn ilé ìkọ́mọ̀ tọmọ sábà tó kù la náà. Alaikum salam. Ṣé ìgbìmọ̀ ìlú wọn ń fi ìyá ìka nínú ìdílé pé bẹ́ẹ̀ náà ní ìgbà tí wọ́n wá gbé olùmọ̀ kan wá sí ìgbà tó sára ìyá ìka mi. Èèyàn wá wò pé bó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà wọ́n dé àyẹ̀ tó wà bẹ́ẹ̀ náà ó sì máa ń fi bóyá ó sì bóyá ó sì lọ. Láwọn ìgbà tó ń bẹ̀rẹ̀ òun wá tún fẹ́ ṣe ìbéèrè lọ́wọ́ òun láti lè fi èdè gbogbo àwọn tó wá wà lórí. kọ́ máa béèrè lọ́nà tó ti fẹ́ fi wọ́n mú àwọn ní ìkẹ́kọ̀ọ́ nípa tó ń ti mà àmọ́ táwọn kò ní ìdìkọ̀ pàrọ̀ yóò sọ pé ẹ̀dá kò kí ni ìdájọ́ nǹkan bá ní ẹ̀dá kò tó bá ṣẹlẹ̀ pé kò ní ìdìkọ̀ kò pé wọ́n bèrè kákẹ́ ẹ̀kọ́ ti tẹ̀lé tó torí kìí ṣe gbogbo béèrè náà máa ń fi láyé nìyẹn ń ṣe fúnra rẹ̀ ìyẹn máa ń ṣe béèrè nígbà mi sẹ́ni tí nǹkan dà láàmú tí ò fẹ́ béèrè torí kó ju rọ́ọ̀tì ẹ̀jẹ̀ kó lódò ni kò máa ń kọ ìta má kò ní béèrè ó sì máa láìka láìka rẹ̀ ẹ̀yìn ọba béèrè láìjẹ́ kọ́mọ̀ àmọ́ ẹ̀jẹ̀ kọ́ tá a sì dá yẹn kájú wọn ń wí kọ̀dọ̀ àmú ìyẹn wọn sọ pé ìtẹ́ǹsọ̀ sí ìyé mi o ló dàgbọ́ mi ìyàwó mi pé ṣùgbọ́n ìtẹ́ǹsọ̀ sí ìyé mi ṣé ẹ̀sọ́ kéde nǹkan bá ṣẹlẹ̀ báyìí láti ẹni ẹ̀dá kan ṣàlàyé fún wa ó tètè yé mi. ìwé rí pé ẹni tí ọ̀gá mi ìyọ́ bẹ̀rẹ̀ sí pé wọ́n béèrè kí ló béèrè náà wọ́n wá sọ kọ̀ọ̀kan lọ́wọ́ tó ti bọ̀dà wàhálà náà. Kálí ìtọ́sọ̀. Ṣé kòtò bẹ́ẹ̀ ọ̀tún àkọ́dà wọ́n ní tí bàbá kan bá gbọ́ pé wọ́n á pè dájọ́ fún mi ọmọ báyìí ni wọ́n fún ọ àwọn mọ́tò tó lè wọ́n pọ́nà kòtò bẹ́ẹ̀ sáàtì máa lọ sí ẹ àwọn ẹni tí ó pè wọ́n ó dé lẹ́yìn rẹ̀ ọjọ́ ìbùdó إن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوارث Ànábì sallallahu alaihi wasallam ní Ọlọ́run ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú ogún ẹni tí ọ̀gá ti di ogún kọ̀sáyè kọ̀sáyè fún ẹni tí wọ́n fẹ́ di ogún rẹ̀ láti sàkọsẹ́lẹ̀ kan fún ẹkún ní nǹkan báyìí tí wọ́n bá kọ̀sáyè torí pé gbogbo tó máa ní fún fún ẹnìkan ojú tàbí làkà ẹni tó lọ́n bá ti ṣe lẹ́ni tó di ogún ẹ jẹ́ kí ọgbà ìtọ́ rẹ̀ ẹ mọ wọn akọ àkọọ́lẹ̀ pé ọmọ ìwé lágbájá mọ tí ẹyin báyìí tó lè jẹ nítorí pé àyè ẹni tá à ń fẹ́ sùn sàn ni bàbá yẹn wà ọfẹ kí tọmọ yìí ọ̀pọ̀ ju tàwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ ìdínú tó fi ń parọ́ pé oúnjẹ ló dẹka mi ló láti ló kú dégi mọ́tò náà tó papọ Thank you.

irú ìyàwó yẹn ọgbọ́dọ̀ gbọ́ ọgbọ́dọ̀ gbọ́ nítorí pé lómi ọmọ wò pé ah, báyà wọn fẹẹ dé báyà wọn dé báyà wọn dé ebi sọdún kan lọ à oṣù rẹ tó òfin ní pé nígbà tó bìnrin ọba ti rọpò rẹ mọ kó tètè kó tètè pàṣẹ tó bá ti wá pàṣẹ obìnrin yẹn á ní kó dúró lórí fáwọn wá ọkọ yẹn fọdún mẹ́rin tọdún mẹ́rin yẹn bá ń kú sábà wá rè àwọn àṣèdájọ pé ọkọ yẹn ó ti kú obìnrin àwọn àṣẹṣẹ ìjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn tó bá ti jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn rẹ̀ ó lè lọ lọ́kọ mi torí kó ti jókòó kọ́kọ́ ti kú mi ilé ìjẹba ìwé ìlànà ní ọ̀gbọ́dọ̀ tí kíláàsì kọ́ lọ kó tó di kó tètè wá fi ẹjọ́ rẹ̀ fún ohun ní máa lórí kọ́dún mẹ́rin yẹn wọ́n bá lè fún un. tó bá dé nípa mi ọkọ dé kí àwọn tó parí ọdún mẹ́rin ọdún tó kọ́ tí àwọn pẹrẹntì bá ti dá kìkì ká mọ̀lẹ́bí òkú wọn á dé pẹ̀lú òkú lára o lẹ́yìn ìgbà tó ti ti ń sáré o ọgbẹlẹ ìgbẹlẹ àmọ́ dá ọjọ́ ìgbé tó bá rọ àwọn kálukú gbà á ọkọ tí wọn fi ń gbé ìgbà alùpùpù náà dá pẹ̀lú bíi mẹ́ta mẹ́ta tó bá lọ sọ̀rọ̀ bá àdúgbò náà ti tó nígbà tó ń sọ̀rọ̀ lọ ó sì mú ìpè ọ̀dà ilé òkú lórí ó ti dẹ́ ó sì fi ọkọ tí wọn fi gbé ìgbà ẹlẹ́sẹ̀ lórí kó lọ́ọ́ dá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك